بسم الله الرحمن الرحيم وقالت اليهود يد الله مغلولة طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أرسلها الله

Assalamualaikum warahmatullahi wabarakatuh. dan Terima kasih Bagaimana dan

insha Allah ta'ala na masa suwaji muhammadu Kawada da su yi da ya su yi kama ba da wata, haya bin da ni ka rafa, sai ci gaba da wata da ya yi da ko kuma ne, ko kan yi kawo wa kawo wa kawo wa 希望在你的马路安马路上主的车辆，希望是你包，然后呢，你打完人民币，这个能让我来这个能让这个挣点钱。Tetapi di sini apa yang mengusaha orang semua masalah yang berada Jadi semua orang dalam orang yang mengalir, mengasih كما قال وقالت اليهود يتبع قولنا أما اليهودي táwọn ní àwọn ọ̀pẹ̀lẹ̀ ọ̀gá lọ ní tí wọ́n fi ń lọ́nà lọ́nà ọ̀gá tí wọ́n ní kí ẹ̀ gbá ẹ̀fọ́ ìlú ìlà lọ́wọ́ ọlọ́ọ̀gá bí kí bá ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ọlọ́ọ̀gá lọ́wọ́ àti nínú ìtura ọ̀gá kawo juma wani sun karatu in kuma karatu su maka Rasulullah nyawa Maka Rasulullah sebagai sebuah Jadi ini Allah ada kecewa Dan kita berkata nama Sini ini Ini Pak Rasulullah Yohli ini saya Sekarang ini ini Ada dari nafas Ini ikhrimah Maka ini Maka ini Maka familiari kwa kutumia uguzaji na kama kwa kwayo nyumbani misura nyumbani kwa kwa sababu inna laha fadhilu wa yakba al-qiyam don kiyo wa mawasi wala mabada ni kiyo na sisi asi halali kan kadani wa yakba al-qiyam abana wa ni bikiyo wa wa mabada ni kiyo

using as zodiac indicator form. In area you want something. As well as my dad in NC. I say, but then, and I didn't do it or I didn't do Saya ingin anak semua sebagai supir sebagai dalam muda. Kalau orang orang tidak paham, tidak mengerti. Kalau orang orang ini bapak baru di papan Mencicipi bapak berbayar berisi Bertanya pun Saya pun Saya bisa kumpul Di negara Di sedih Kalau juga Lima Saya buka Ini Akan Ini Menjadi Saya di Syas Al-Qais Ini Kemudian Ini Inna Rabbaka Rahim Al-Hayat Ini Ila Nabi Sallallahu Alaihi Wasallam berdua ada konjungsi berarti berdua ada simbol awal dan different kalau magana ne suke wanda aiki wanda ne ko na fara hawa tunaniyoyi sai di adio, dari tó bá tó semua òní yang ìgbọ̀n kankan lẹ́gbẹ̀ẹ́ dára mọ́ pẹ̀lú ìmúdìmọ̀ àpárá àṣìṣẹ́ aspecto del lenguaje, de la palabra, de uma dificuldade Maka pas siapa dari bawah semakin kita baca sama yang itu ada yang dari Nah, tiada sebagai manfaat ini semua. زادني عليه لعنة الله إذا تزمر الله الله زادني عليه لعنة الله إن كان ولي رعيته ورفعه من تابع رعيته وشرع عليه وتعينه بما قال أسس من الوجود الموجود maka kalau mengenai sumber gaji ada bermasukkan. Cinta cinta yang ingin buat Yung dipakai desa, jadi siwan para kuat mengenai dia bersikap. Mungkin siapa dari dua sikap, oke apa? Apa yang akan terjadi dalam mengenai juga bahwa dari umumkan hawa dan perbuatan dari umumkan hawa ini bukan sebab kalau maka dikira ini mukaranya bukan kawan hadis dari Rasulullah Sallallahu Alaihi Wasallam dia lepas dari Allah. Jadi Rasulullah ini bawa kemana mana boleh terus Tak ìgbà tí ọlọ́run bá ti ṣẹ̀dá ní ini ní ti kunci sọ̀rọ̀ nínú rẹ̀ ní gbogbo tí ẹ̀dá ń lò pátápátá láti ìgbà tí adalah ti wá sáyé tí ó ti padà nínú rẹ̀ lọ́lọ́run bá pun ń pèsè rẹ̀ ní láti ìgbà tí ọlọ́run ini apa yang terjadi di rẹ̀ aksi birokratisasi birokrasi ada yang dikali waktu proses sudah bahwa ada, ini barulah tiada bahwa ada maupun itulah kerja pembicaraan tadi atau pembicaraan proses pembicaraan proses supaya terus kewajiban jawab kita kata selalu memang faham ada kita dan saudara ini berlima ini kalau mengapa pahal berlima ini kalau mengapa bisa mudah ini mudah asal tadi semua asal mana mengapa dari kota sih kita betulnya dia Jadi orang berkata Tiana Kalau kawan berkata Jadi Menggaban dan Membahas Menjaga Mengenai Sama Nah Jadi Maksudnya Nah Jadi Masih Wajah Mau Jepun Dua Lalu Sehingga Memakai Publikan Kasih pun Dari Ratu Menurut Jawab Menurut Sudah Dan Mengenai Sisa Jadi Dia Berkata Alhamdulillah Alhamdulillah kalau gbogbo ìgbà ni. mo dikkat kepada kulit siswa tersadar pada Yerusalem. Yoma nikmo pada orang ini diraga hati aikatwa. Kata nama bahasa kuati itu kacauan video mami diraga. Itu kacauan video itu mami aikatwa siswa tersadar pada Yerusalem. Ibu-ibu dari saya mewakili warga memiliki seiran hikmat keadaan. Kalau kawan kemana, engkau masyarakat yang bodoh, atau engkau masyarakat yang mau cina sini semua sini apa sudah gila. Jadi lo kemarin mau beri Korea, beragam, berkupra ada yang Iya sih orang orang pinjam ada sih jadi kalau 我们一心为了看待这个问题外，这干部也是不干，大家，一心为了这是外地不干，大家不干。第二个，那这个肯定嘛，是希望他们注意点，这毕竟。jadi syada sallallahu alaihi wasallam asraf mati la yakul jannata nahkana ikhwan di mimpal rawat di kira ẹni tí òdiwọ̀n ọmọ náà mú ní ti ìlera rẹ tó bá wà nínú ọkàn rẹ kò ní tọ́ ẹ̀ka àjùmọ̀jẹ́ náà nígbà àwọn ilé ìgbéra rẹ tó bá wá ní ọlọ́mọba wá tó ń sọ àwọn ìgbẹ́ kankan rẹ tí ọmọ ọ̀gá àwọn oúnjẹ tí ó tún lẹ́ máa lé fún nínú ìlera rẹ ìyà tí ó mọ ẹni tí mo lọ́dọ̀ tó jà ìyá mà ìyà tí ó fún máa ń pọ̀ sí i wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni àgbàdo Menyadari kepada ada semua sih. Mungkin yang mana sih? Kenapa dia itu sih? Atau apa? Untuk mana? Bagi zaman ya. Atau apa zaman dan mengasih tahu. Ya, bisa sih. وأدخلنا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة فقرار فليها لتمسي ومبت وليعم ọ̀nà ìtọ̀tẹ̀ àti ìkórìíra tí òun sí wọn láàrin apá kan wọn ó ń lọ́tẹ̀ apákejì apá kan wọn ó kórìíra apákejì wọn ì bá gbogbo wa láti jẹ́ àpò kí yára kò ṣùgbọ́n láàrin ara mọ́ ọ̀rẹ́ rárá ọlọ́run bá ní a ti sọ sí wọn láàrin torí irú àwọn sẹ́ẹ̀lì láì sí wọn sí wọn mọ lọ́tẹ̀ ara wọn wọn mọ bínú ara wọn pé wọ́n dájú fìtínà tí ọkọ̀ ogun sílẹ̀ lọ́wọ́ ní àbá àbá àpànà ní gbogbo àwọn ọmọdé wọ́n máa gbìyànjú láti má nà kankan wá ní nǹkan tí ò tó nǹkan kan wọ́n fi lóhun sílẹ̀ káwọn ní àbá àlà ọlọ́pàá ọmọ ogun ní náà gbogbo ọgbà nínú Tubuh kita kasih arus ini Tubuh kita kasih masa ini Dari saya merawat dan Kesal nanti arus besar aja, Minuman terkadang Memang ya ini bermisi Mesti orang orang dikasih Arus saja Lada ya Di dalam berada di dalam Semua yang akan Ibadah saja Karena ya Ujisi

Nabi ayat Menurut manusia pada sini Bahwa Mokhalat Yaitu Bila Bila Bila Nanti itu Bila Bila Bila Bila Bila Bila Bila Kau yang mau Bila Bila Bila Bila Bila Bila Bila Bila Bila Bila Bila Apara di media kami tidak boleh cantik Kita melakukan kewalaran Harus gunakan

Sebenarnya maka kemudian pengaruh untuk kemudian pembangunan di yang serba kemudian kemudian serba lembaga terpaksa kemudian jawabkan pelatihannya cukup apa yang itu singkat waktu Bagaimana insi mulia muslimin Saya berpahala saya Sekarang kalau makan kelas awalas, mana kita sepasina betul betul masih. Walau tak ada ada kemampuan dan tidak. Walau sudah tidak. Kalau orang mati awal, kerana dia kecil dia awal, mampu. Ini yang kena. insan kamu neraka wala ta su kamun da ta musu ya kun ta ba wa wannan da da wa wa ta kula da ciwo yin kuma sun ma masu kuma ya kamu Baca na ada ada kalau mama sama aku berbeda bukan musim kata. Syukur aku Allah makan itu tidak awak. Allah makan itu kita kita wanda ke kama rayawa wanda ke tsawon kawaminci da ya lagu a bisu fata inshallah sallallahu alaihi wasallam mun sai sa kuma ne wa kinta ya dai ya yi to awwa kan ba ne ji ya yi awwa ne ne ji kuma da ganin na lawa ne kawai da ya ta biyo wasu ni ọ̀pọ̀lọpọ̀ ก็ต้องมาโรสีมาที่โรสีนี่ผมน่าถามโรสีนี่ถ้าสิ่งนี้ดูไม่นะครับทุกท่านที่เราต้องมาว่าก็ยากที่สุดด้วยการประกาศในสถานที่วิเศษของผู้เสียชีวิตของสิ่งผู้ผู้ท่านเราต้องมาว่าที่ยากที่สุดด้วยเพราะนั้นอาจจะต้องมาว่าสิ่งที่มันไม่ได้นี่คือมา أن ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم àgbàpà ọlọ́ọ̀bọ̀bá ọmọ oníkì ọba láàánú ẹwọ ẹsẹ̀ tí àwọn ìyàwó dídá bí wọ́n ṣe òun ọlọ́ọ̀bọ̀bá lọ nígbà tí ọ̀tọ̀ ṣùgbọ́n tó ti bí ọlọ́ọ̀bọ̀bá tí ń sílẹ̀kùn àbò nítorí ولو أن أهل الكتاب آمنوا لا يكفي أو تعلم في أسواقهم مرض ومرضا واتقوا موسم باي ومرضا لكفرنا عنهم سيئاتهم ثم هو سيئات لا يجوز ولا غير ذلك से जो कोई ऐसा yang mesin itu sebaik, sebaik, sebaik Jadi misiwan masih ṣùgbọ́n láti gba tí islam gbogbo ẹ̀ lọ. Bí bàbá ní màá sáré òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ lápá ayé ìjọsọ́nù àti ìgbòmìnira. islam nígbà tó islam lọ́wọ́ òṣìṣẹ́ náà. Ọwọ́ aṣọ wọ́n lè ṣe ọ̀nà ọ̀bà ní àpò àmì gbóná àṣì àmì islam, ọwọ́ aṣọ mùbáyà mùbáyà si posisi orang bawaannya wasiat menghina awal awal ada posisi orang bawaannya tidak dia di posisi orang mau dibaca mengkaji maka ada info bahasa Islam posisi orang bawaannya tidak baca ini ini kupang ชื่อว่าคุณจินโตวาตอนรุ่นมันก็ทำให้บาปหมดได้บุคคลที่ได้เนี่ยมีสิ่งโลก不是性健康，因为啦，你只有一点不是性健康的产品。Mawakan ku kau tidak belum belum ada sesuatu yang membuat situasi kaya kuliah

hijira islati ala si Makkah suatu perkembangan hijira islati di Rasul ini aku punya suatu perkembangan hijira yang masih lembut sekarang sallallahu alaihi wasallam aman baru biasa sekali Kemudian ada apa Islam? Islam dasar, Islam dasar Allah Allah secara begitu. Ah, ini adalah untuk kira bahwa masyarakat menghadapi conservando essa alimentação moderna. Na época, uma vez ensinamos, mas o pai era uma vaca, para dar a sanidade, a base era muito para fazer a ruim. A outra falava muito. Semana awal awal ekor, lima awal ekor, dia tidak itu yang tidak itu masalah, boleh saya sendiri bahasa itu sudah yóò lọ tó ẹsẹ̀ ní ìgbà tó tó àwọn ọmọ wọn kẹ́rù ló ń sàkóso sí ṣùgbọ́n tó bá ní bí ọ̀sán rẹ̀ mẹ́ta kọ́ńtẹ́ òní ara rẹ̀ ló fi tó ṣe àforíjì ìlú bí ó lè wọ̀lẹ̀ ní sọ̀rọ̀ tó lọ́kọ̀ ọ̀gá ìlú ní sọ̀rọ̀ Ìṣẹ́ ọ̀la ni kò sí ẹ̀rọ kan tí ó ṣe àwọn púpọ̀ lẹ́yìn lórí ẹsẹ̀ tí wọ́n dá tó sì ní agbára àti ẹgbẹ̀sán. hayati itu akan membuat siap itu terus saya developing ya ini kasih mungkin hukum jadinya dan mulai dari masa itu melakukan dalam meracu masa buku ayat dan ini maaf saja insyaallah sallallahu alaihi wasallam insyaallah orang maaf ini lebih mengajar dan dan ya kalau Lalu siapa orang kembali ọ̀kan nínú àwọn sàbí àbí òǹfẹ́ ńlẹ̀ tí a kù í sí káàkiri òyìn rẹ̀ fọ́mà ìdáná ni wọ́n á lọ bá ní ọ̀tọ̀ pé kókó òun ní ọ̀dà fún òun sùn lọ́dọ̀ ó sì sùn lọ́dọ̀ rẹ̀. Ìyẹn tí ń rò ní pé tọ́ba tó arákùnrin yóò dìde yóò ṣe àwọn ọ̀jọ́sìn náà irú àwọn ọ̀dọ́sìn tí ń bá ṣe lòun náà fẹ́ẹ́ kóun náà máa ṣe wáyà kó tó fi fún ọkàn náà. berbeda kasih dari Yesus. Banyak itu ada kasih, ada dari Yesus nama bermasukkan yang tidak perlawanan. Oh, monitor ya, monitor dari beritanya, masih orang yang sekarang fungsi, ada mana beda orang itu sih sini. Jawab aku kemudian itu coba itu mau dua sama dari Tapi posisi orang mau bahas orang yang lain misalnya. mawaƙi na ga wato na awa ta kuci da fin di a wasan Kau na kuci da liman su bayan da kawai da ma'a zanna na rafi ma sauran ko ba masa ji masu yana da wuri to sun kaka ji masu ya kuma fita ne ṣùgbọ́n ó ṣe é ṣe fẹ́rẹ́ pé kí n kankan tí mo ṣe ń lọ́dọ̀ tó kọ́ yá ìlú mú mi dépò yìí ìlú pé kò sí Ayat kí n ṣe àdéhùn gbogbo ẹni tí ọ̀sẹ̀ mo ṣe àdéhùn torí náà kí n yí ẹni kankan sí mú kí n sùn lórí ẹni. sábẹ́ ìwà kan sọ ya ní kankan tó kàn fún mi ìṣẹ́ ọlọ́ọ̀bá ní ìwà dá ìwà tí wù wọ́n àti tí wọ́n bá ṣe àmójútó irú ẹgbẹ́ ọlọ́wọ́ bọ́ sáàmì ṣe ẹ̀ ìtarákùnrin kan bẹ ó lẹ pé ìtànkẹ́ni tí òṣìṣẹ́ ọlọ́sọ̀rọ̀ lábàáyé ọ̀sẹ̀lẹ̀ ń wà lórí nípa àwọn tó ti ṣáájú wa òṣìṣẹ́ ọlọ́ọ̀bá ní orang. ẹni tó nà mọ́ bá Moga-moga Allah kalau diarahkan menjawabkan. Aku kok semua dah Tapi baru Rasul Kabati Kabawa Pati Aku kok semua dah Aku punya itu mau punya itu Cini Aku kok semua Karena aku ini Usah musuh Melihat dari Muhammad bahwa ini Aku ini juga sih Masalah itu Itu beda Ya Mereka waktu Ini wọ́n bá ti ká ìgbésẹ̀ rẹ̀ wọ́n wá pé kò ní iṣẹ́ dáadáa nítòsí yàtọ̀ sílẹ̀. lẹ́yìn pé wọ́n máa ṣe àmójútó fámìlì náà kò sí dáadáa nítòsí káwá ẹ̀rọ rẹ̀. nígbà tó bá dúró níwájú ọlọ́ ọlọ́mọ bá wà ní pípé lágbádá ìwọ lọ ṣiṣẹ́ báyìí báyìí báyìí báyìí ní ẹsẹ̀ yóò ní báyìí ìwọ lọ ṣiṣẹ́ dáadáa báyìí yóò ní báyìí ṣùgbọ́n 大家不是比平常快一点的完成，那么我们说的后来的那些，我们不可能每年、每年说我们不可能做到十倍上面。那我们还不能比他多百分之。所以，我觉得，虽然我们大家，我们今天大家。 Jakarta bisa Mereka kelas tidak mengumpulkan bahasa Muhammad Beriman dan Wala dan As dua semua kada Menjadi demokrasi Islam Masih pada orang-orang Masih dari sini Habis sudah Islam Kepada Universitas Islam Kemudian adalah kepada orang-orang Dan dari kelas sudah orang فلو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأبدوا من فوقهم لأبدوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم Tọ́lá ní ìbáṣe pé àwọn àrùn ìbáde náà sọ nípa àwọn ìlú. Wọ́n lo àtọ́wá tí a sọ̀kalẹ̀ fún àwọn òṣìṣẹ́. ومن أنزلت أسركم وما أنزل إليهم من ربهم أتنزل أسركم ولا تدعوا àwọn olùgbàgbà sí ní tọ́lọ̀ máa ń tọ́ka sí ní àkùrá. Ìwọ́n tó àwọn tí àyè wọn ti ṣiṣẹ́ kí ni bàbá jẹ́ sọ fún wọn. Dàákẹ́ lórí ìfọ́kù wọn ọ̀gá náà jẹ́ nínú àtìkí ọlọ́mọba tí asinción verdad y De la De no vamos a لأكل من فوقه ومن تحت أرجله gbogbo àwọn ìjọ tí wọ́n bá lòpin ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ tó àti tó sì yẹ ìwà ẹ̀sìn bá ẹ̀rọ ìjọ fún wọn ọlọ́run ọba ó ṣẹ̀ṣẹ̀ ní wọn ní ọ̀nà wọ́n máa ṣẹ̀ṣẹ̀ ní nínú ọ̀run ọ̀nà ìlà ìtẹ́ ìmú wọn kò ní sí ìlànà àdéhùn ní tí ọlọ́run bàbá sí wọ̀lọ̀ ẹ̀nà àlẹ́ kúrà آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ọba ní ìbájá pé àwọn ará mi ámẹ́nu ẹ̀kẹ́kọ̀ọ́ ọgbọ́n ọlọ́run ọba gbọ́ wọ́n sì parí ọlọ́run ọba látàrí nínú òfin ọlọ́run ọba náà nígbà tí ń tí ọlọ́run ọba pẹ́ làákàdúró ìgbọ́kọ̀dá เราจะแทบนาได้ยินมาได้ยินเราสมัยโบราณอาอาชีพความหวานรักการและคุณลักษณะมาดีเชื่อไหมครับว่านี่มีราบาปาตัวมีราจะอ่านนี่ก็ยังพูดถึงที่เสียวว่าในเสียวว่าจะลงมาได้ตอนนี้ว่ามันกัดเสียลงแต่ตอนนี้ว่าจะว่านั่งกัดภาษาสิยิ่งว่าจะต้องว่าว่าจะมีได้

sẹ́mi náà fi ń kọ́ntribútì sí ìdá táwọn yẹn wà nínú ìrìn kíkà lóko ọ̀rọ̀ dáadáa. ọlọ́mọba kìí kàn sáàdìyẹ nípa àwọn tí àwọn ẹ̀dá wà nínú rẹ̀ lọ́yà wà nínú ìdẹ̀ra ọlọ́mọba wá sáàdìyẹ nípa àwọn ìdẹ̀ra sí ìdẹ̀ra àyà ìfẹ́ bá ọwọ́ pa. bẹ́ẹ̀ náà sì ni àwọn ènìyàn ti gbára nínú ìdẹ̀ra kí ìdẹ̀ra ìyọ́ wá bá ọ padà sí ìdẹ̀ra àyà fífún bá sàkóso.

gbìyànjú kò síbi tí bàjẹ́ tí ó ti tàn ká kò síbi láàbùn ìlò tí ní ṣe tọ́lọ̀ àyàfi kí ọlọ́mọ gbọ́ ọmọdé tó ní sí sí àdúgbò. wọ́n máa dúpọ̀ pẹ̀lú ọmọ ọ̀rọ̀ ṣùgbọ́n tí ń jáde nínú rò ní àgbàkà ó lò lè pọ̀ lọ́pọ̀ wọ́n sì máa pariwo náà ní àwà nínú ìlà tó tí wọ́n ti pọ̀ sí àwọn ọmọ ọmọ sùn lébi náà kò sí àgbàkà yìí ẹ̀ẹ́dà yìí ní tí wọ́n ní bí àwọn onídàájọ́ lọ ọlá tí wọ́n tó fi ọ̀nà wọn bá wọ ọ̀lá tí wọ́n wà nínú nípa lẹ́yìn sí pariwo àwọn ọmọ ìfẹ́ ọ̀nà wọn rẹ̀ àkàǹtẹ̀lá gbogbo tá a fẹ́ lọ́nà wọn bá ti ṣe fún wọn lọ́nà wọn bá ti àkíyèsí wá sí ìgbà tí wọ́n tó nítorí ẹ̀ka padà sí káàdì فأكد من فوق ومن تحت رجله فلا طلع فيهم سنة منفصلة nínú wa àwọn díẹ̀ àwọn tọ́lá tí wọ́n dúró déédéé wọ́n pọ̀ sí ọlọ́pàá ṣùgbọ́n ìrọ̀yẹ́ máa jẹ wọ́n lórí kí ni wọ̀tà bí òun tí mò ń sá àlẹ́ àmì ọ̀pọ̀lọpọ̀ àwọn aburú ni tí wọ́n ń ṣe lọ́wọ́ aburú ọ̀pọ̀lọpọ̀ ni olókùn nínú tiwa náà á rà mí dáadáa

لأنه كانت لديه سلاسل من سورة الإسراء وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون. فبركم أنه يكتبوا يكتبوا أنه

Amin. Apa yang ní sẹ́yìn ní ìlú. Ẹlẹ́gbẹ̀rún méjèèjì tó ń bá fún wa bela wòyí. Àwọn akẹ́kọ̀ọ́ láwọn àkókò kan tí wọ́n mọ̀ sọ fún wa pé kọ́dà ẹ̀rá adìẹ láwọn dia sùn àwọn ọ̀dẹ àwọn tó dà ní ibi tó เวลามาบ้าว่าผมจะได้เงินควรเข้าอาจจะไปอ่ะต้องขอไปแต่นั่นทีนะถ้ามีสาวก็อยากเป็นสมาชิกเสียที่ข้ามาเยาว่าผมนเรื่องการสิ่งก็ค่อยๆลงไปลงเพราะเราไม่รู้สิ่เสียได้เราแต่มีการสิ่งเชื่อว่าเราโดนแต่สิ่งเรื่องีดีหรือว่าเราต้องทำดูดีมันแน่เราทำวันเพราะเราไม่ได้จริง نعم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين

ọlọ́ọ̀bá ní kẹ́lẹ́ ìgbà òkúzílẹ̀ ìlẹ́kẹ̀ẹ́ lọ́wọ́. Ṣíṣe ọlọ́ọ̀bá ìta sọ̀kalẹ̀ pọ̀ ṣíṣe pátápátá fáwọn ẹ̀dá. Wọ ilẹ̀ dábà tọ́ọ̀bá tó gbogbo ẹ̀ ṣiṣẹ́ tó fi kápá mọ́. Bàbá rẹ̀ lọ́tẹ̀ ṣàlàyé àti dájú. Kò tí ì ti ṣe ọlọ́ọ̀bá ní òun ayé mi ìdí sọ pé àṣẹlá òṣìṣẹ́ ọlọ́run ọba tó tó ń tí a fún tó fi ti sẹ́pà mọ̀ ẹ̀dá láwọn ọgbọ́dọ̀ ọjọ́ kankan sílẹ̀. tí kankan bá yọ sílẹ̀ ọlọ́run ọba ní kó tí ì sí nínú àwọn tó ti sẹ́. tọ́ba wá sí ilé ìgbọ̀nwá wúlẹ̀ àsùnmù fẹ̀mìnà náà sí náà sí àdéhùn pé kọ̀mọ́ ọmọ sọ̀rọ̀ tó lè àdúgbò àmì

àwọn sàábẹ̀ rẹ̀ sì jẹ́rẹ̀ sí. Nínú àwọn àdísì tí nǹkan tí ń wá, ó ní àdísì tí ó wá ní Mùsàlẹ́ Òrùkọ̀márì ní Hajjẹ́tù Wàdà. Hajji ìdágbére ní ta Hajji kan ṣoṣo tí ó ti ṣe ọ̀nà sọ̀tàlá wà ní ìwọ̀sán náà sí. Wọ́n ní àwọn èèyàn tí wọ́n lọ sí Hajji pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́run. Wọ́n tó fọ́ 40,000 ní àwọn wọ́n bá Òjíṣẹ́ sallallahu alaihi wasallam wọ́n wá ṣe púpọ̀ gbogbo wọn ní àràbà nínú tí òjíṣẹ́ ọlọ́pàá ló gbé ayé adáàs ẹni ènìyàn. Ìtìlákùn Màsùlùmí náà ni ìmọ̀lẹ́ dájúdájú bá ìní léèrè nípa mi. Kálí tí ó fi wọ́n nípa òjíṣẹ́ sallallahu alaihi wasallam náà Demonstran mengaji bikin konsisten lubang atau harmonisasi atau perbedaan agama. Dan konsisten sebuah rumah kami mengambil dengan banyak sesuatu. Apa juga untuk terdengar dari konsisten Awalnya juga aku mau parah Mana mau ini Siapa orang yang masih Kalau mau bini dia bini dia depan Banggaan kembali Iwan yang kata Kalau berubah semua berkata menashhadu anda dapat ballaghta ada ditinggalkan posisi Allah mengadu mundur wa atait posisi Allah membaca saya wanasaka posisi sisi amin فجعل sana, إصبعه إلى السماء من سيدنا صلى الله عليه وسلم فرفع سنين على السماء ini masih وفي الفقع سياره ويقول فصلي على أمة الله ذكر بعد تنسى من ستة من ثاني سلام بني على أمة فتحة يوم بدأت مبدي مواسم موتسة وتشعر صلى الله عليه وسلم وتشعر عليه ابن بني يانا وعائشة رضي الله تعالى عنها قصه محادثه قل من حدثك ان محمد كتم شيئا مما انزل مما انزل الله عليه فقد كتم كان كما سقط في سيرة صلى الله عليه وسلم أختي كان كما يقول من زيارة وما سقط على دين فقد كذب نبى إلى يراها وهو يقول لا يبقى لما بعثنا قلت يا أيها الرسول بلغ ما أنزل إليك من قبلك मैंने अपनी उसके भगवान की संस्थान अगर भगवान ना सही यह दरवाजा इसका अवतना पढ़ना भगवान से स्वाद व्यक्ति इबादत को जिसे अल्लाह भगवान की संस्थान ini mencoba membatin Jadi seorang Ini ayat Waktu imat, waktu tibi Asyikkan Allah Ini wa rasyal Allah Wa akwa Ini surat al lẹ́yìn tó lọ́wọ́ bá ti ń bá ànábì sọ̀rọ̀ láwọn àyè ìwọ̀sẹ̀lẹ̀ nígbà tó lọ́wọ́ bá ní òun sóye di zẹ́yà ní tujahash òun sóye di rẹ̀ kó ti ṣe náà sọ̀rọ̀ láwọn àyè ìwọ̀sẹ̀lẹ̀ lẹ́yìn tó ti dẹ̀ pé ẹ tí ó ti ọkọ̀ tó zẹ́yà ní tujahash tí wọ́n ti mú ọdún kúyà zẹ́yìn tó ń ká rẹ̀ pa gẹ́gẹ́ bí ọmọ débi ńlọ ń tẹ̀lé lẹ́yìn tó mọ̀ ká mọ̀. Wàhálà mi kà sí pẹ̀lú ikú ìwọlé tí kọ́lá mi ń ṣe gbọ́. Ṣé ànábì sọ̀rọ̀ láwọ̀ ní ìwọ̀sẹ̀lẹ̀ ọ̀fẹ́ ìyàwó ẹni káàkiri ọmọ àná? Wá àti ti sọ̀kalẹ̀ tó ti ṣe ọlọ́ ṣùgbọ́n ti ṣe ọlọ́mọ kò tí ì gbé jáde. Kò tí ì fi hàn pé Zéyílà tó ti di ìyàwó. Ọlọ́mọ bá wá sọ àyàkálẹ̀ tuntun tó ti ṣe ọlọ́mọ bá tuntun. Òṣìṣẹ́ ọlọ́mọ bá ti ká àyà tuntun. ọkà gbogbo sáré itu ìfọlọ́ wọn bá sọ̀kalẹ̀ ní ìgbàdúrà àkọ́kọ́ yálà wáyé sáwájú láti kó ti ṣọ́nà sama òfin náà pamọ́ ní káàdì náà kita ìlà ẹlẹ́yìn ọ̀sẹ̀ sọ́nà ọkọ̀ láti pamọ́ itu tí bá ń lọ́sẹ̀ níta bá ti báyìí lọ́pọ̀lọpọ̀ jẹ́ yẹn ini náà jù nígbà rẹ̀ sì bẹ̀ nínú àdúrà náà wà ní àbẹ̀sọ̀wọ̀tẹ̀wọ́lá nàìjíríà ọ̀gá àná àkọ́gbà wà ń ta لما أذنت له ما كان لنبي أن يكون له أسرع حتى في الأمر. هم كلام لا يتوقع فقط الشراء بعد ذلك إليه نورته نحن جاي فيهم نحن إن شاء الله بعد الشراء فلا يتوقع nínú gbọ́wọ́ àgbà tí wọ́n lásìkò náà من fìtínà táwọn èèyàn ìtí ìlànà wa ìṣàfi sọ̀rọ̀ ojú fìtínà tí àbúlá ń sára àlèyàwó ọ̀gá nínú àwọn ìyàwó bí ilẹ̀ yẹmà wọ́n pète láti fi máa mọ̀ rẹ́bí ẹ̀sìsìlá ọlọ́wọ́ kò fún wọn ní àǹfààní bẹ́ẹ̀ máa rò pé àwọn èèyàn bá wọn di mùsùlùmí orúkọ ìsìláàmù náà làwọn fi máa dà síláàmù bẹ́ẹ̀ lọ́wọ́ nípa àwọn mùsùlùmí lọ́wọ́ pé òun ti mùsùlùmí bá bẹ̀rẹ̀ sí ní ìtànìkọ́ kàkà iná tí ń kàkà nàìjíríà láti lẹ̀wá sẹ́yìn náà àdéhùn náà ní báyìí mo nà ọlé òṣìṣẹ́ ọlọ́wọ́ láìpọ̀ sí torí pé gẹ́gẹ́ bí sẹ́yìn olóṣùmọ̀ òṣìṣẹ́ ọlọ́wọ́ báyìí látàrí mọ̀lẹ́bí nínú àwọn mọ̀lẹ́bí lọ́kùnrin lábẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ àkàlí ilẹ̀ kò fi ọmọ ọkùnrin kàkà sílẹ̀ ó lè lọ súnmọ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ báyìí tó ti fẹ́ràn látàrí القوة الشيطان الرجيم التي من العباس قوة الشيطان صلى الله عليه وسلم يقول لا يكون يوم الشيطان الرجيم lẹ́yìn fáwọn àlàfáàsì ní kò tí ó mú gbogbo ìgbésàkì ní gbogbo ìṣọ́ra ipò àlejì tó láàrin fáwọn àti abdullahi mahalas ipò wọn kan náà ni àmọ́ ọmọ ẹ̀gbọ́n tàbí àwọn ọmọ ọmọ ẹ̀yà semua tidak semurah kayak tadi semua terbuka saja tidak nih tidak ada yang mengalami lagi mau biru berapa jadi kalau mau lagi biru semua dijualnya makasih mungkin orang pasti percaya Abu Bakar Umar Utsman Abu Sini gbogbo wọn sí i kọ́dà àwọn sàádé tó bá gbà pé aṣíwájú ni wọ́n gbogbo wọn lọ́wọ́ yang Abu Sini torí náà bẹ̀rẹ̀ sí ní tapi àwọn èèyàn pé ẹja tẹ̀lé كسبه فيه يوم ذكر فمن كسبت يده من الرمال فلعل جميع الرسول صلى الله عليه وسلم هذا اليوم جميل قبل الجوع جميل تدين القرآن àwọn sáré tọrọ bá ní wọn fi pamọ́ ìṣẹ́ ọlọ́ọ̀bá ti ti sọ́sẹ̀ nínú ìrọ̀lẹ́ láti ayé ẹ̀yìn tọ́lọ́mọba mi ìgbé ayé ìwà ọ̀sùn بلغ ما أنزل إليك من ربك في ولاية العبد nípa òdáyà àdíníọ́tà òdáyà nìyẹn ti ṣùgbọ́n àwọn sáré pa wọ́n wá sọ fún mi adé ìwò náà ti pa ọ́ nì tí òpin sóògùn náà bá ti pa ayà rẹ̀ ọlọ́mọ̀ ń pa tọ́ba rí bẹ́ẹ̀ adé ìwò náà ti pa ọ́ nì bí sàmì dan perkataan munafik. Lima khabar dari Imam Bukhari dan Imam Muslim. Mukizat. Mereka perkataan munafik. Orang ini al-asfatu min Nabi Yusuf. Dijaga berbunyi Rasulullah Muhammad Sallallahu Alaihi Wasallam bukti mereka panas oleh ahli khabar. Terjadi riwayat lain. Atau mereka ini benar-benar anda Rasulullah Muhammad Sallallahu Alaihi Wasallam علي بن ابي طالب وينقذ من الرحمن gbogbo tí ọlọ́run wá sọ̀kalẹ̀ ó ti sí ọlọ́run kò sí ní àìjí gbígbí tí sẹ́kù gbogbo ẹ̀dá di òde áàrùn méjì nìkan ọlọ́run bá ń sí gbogbo ẹ̀dá ọlọ́run bá ń sí. wọ́n wá fi yá àdébùn àdìbálẹ̀ pé ibi bọ́ọ̀lù ti jáde látọ̀rọ̀ lágbàdá àdébùn àdìbálẹ̀ ó ní kẹwàá wá kù tí wọ́n Aji pada depan di kuasa masa. Nama pada ni datang pada semua logika ini pada depan di kuasa umum di pada semua. Jadi dia adalah nafas suatu menambah di dalam depan di. Jadi ada ada umum di sehingga tidak dicoba coba semua. Intuk pada ini untuk belajar semua. Sumpah bila panah, kau dah belajar dan semua mengajar jawaban. Begitu lima puluh di sini membahas berpindah waktu berpindah, pindah berpindah. Saya coba tiga saja berpindah ya kalau membangun kalau membangun Yunda tanya dengan pengajaran jadinya Ali benar tidak nasi karena pertolak itu. Ah maka membangun dari rumah dasar yang masih masih sekarang itu kira kira na ga ne man fara da ya shara sallallahu alaihi wasallam na da ko shara ba ba din ta ba ne na mu ko ni ta ne na mu ko ba na su ne dan ta ba da shara ba ba din ta ba ne ko shara sallallahu alaihi wasallam ni ta ne ke bi su ne ko ka ta ki ni sai ba ya ka ka ko ko tuma son da ra ti látàrí ó ti sẹ́dọ̀ wá pàkàtà ti sẹ́dọ̀ pàkàtà wà ti sẹ́dọ̀ ẹ̀ kàkà lọ. lọ́dọ̀ àwọn onímọ̀ àgbẹ̀bà àdé gbogbo ẹni tí bá ṣe láì fún àìgbà ti sí rẹ̀ gbogbo ẹni bẹ́ẹ̀ ti òkú ọ̀gá nìkan. àṣekábẹ́rẹ́ ti ṣe ọ̀sán lọ́wọ́ àyè ìwòsàn dipersedari dan menjualnya untuk di lebih Kalau kepada Sinwaya, wallahu yasin kabinan nasi. Tidak dalam apa sisi untuk kisah adalah sebagai kisah sembuhmu. Kalau si kisah ini sudah ada mengkonflik bahwa suatu tidak buat. Bahwa waktu itu sudah apa-apa di Madinah. Yang rawa Aisyah, Allah Taala Meninggalkan posisi dalam makan tadi Itu ada posisi dalam makan tadi, posisi wadah tadi. Ketika wadah pemakan ini, posisi dalam makan ini pasal. Posisi dalam makan masalah ini, dari yang dimasalah di akan muslim tetapi masih tak pilihan kan lima masalah itu kita memiliki siapa sebelum يعني قواعد مزايا لو تنبع مسألة الشراء في يسعى المال الشراء دي فنو دعا لو أمي الشراء وأنواع صنعتية يانا وعي شرمي بوني كل شراء وقاسو يبي بيسي المامي lẹ́yìn ìgbà náà àwọn sàbí àwọn ìṣòro ti ọlọ́ sàlọ́lá wàlẹ̀ ìlọsàn ọjà nínú àwọn tí sọ́ọ̀tì ṣe ọlọ́run àbá àti tó ń kò ti ṣe ọlọ́run náà rẹ̀ nínú So in one likes to be like, oh, well, I just fired kind of meaning from the oxygen and the mass. But the shirt on my this one for all of that, the other human mass, they need inside, and I got kind of one already. But I got some and that was one. I don't know, do use some. It's not my back to me. Oh, that was رمضان العصر من الناس الناس صار لا تسيبوا تشيء رمضان تقول شيء رمضان كم تسيب مسيب يجي يبقى صعب bẹ́ẹ̀ lọ jáde wọ́n sọ fún mi pé ẹ̀yin ẹ̀yẹ máa lọ ọlọ́mọ bá ti sọ bó ṣe yẹ kíkà lọ sùn bí ó nípa ọlọ́mọ bá bá wí nǹkan báyìí kò ní sí ẹ̀mí ti nípa rẹ̀ lọ́ọ́ gbàgbọ́ nígbàgbọ́ tó dé nígbà ọlọ́mọ bá sọ mi àwọn ògbàgbọ́ kan tí wọ́n ń lọ màkà ní ọmọdé mi ṣùgbọ́n bá gbàgbọ́ lọ ní ọmọdé mi. Wọ́n wá kà ní ìṣòro sí ọlọ́sàn-án láwọn àlejò sọ́dọ̀ fún mi. Bí àdéhùn náà. มีอาทิี่เสนอคือผมเชื่อว่าการที่วราอันดับที่มาได้เราไม่มาด้วยสิ่งเราเชื่อที่เชื่อว่าสัตว์เราได้ยินเสนอที่มาว่าผูณที่เคยมาที่ได้ทำมาที่เชื่อในมากแต่ตัวเราเองเนี่ยทำมีเชื่อผู้ที่เชื่อแค่เราผูี่ได้การที่จะที่ทำเพราะไปแค่จะเป็นเราไม่ว่าสิ่งการด้วมันก็จะผมไปตรงนี้จะผมมันจะเสร็จ nhưng mà có ba con một cả sẽ giàu mạnh và cũng hẳn là nhiều một xa cũng phải đại cảm ơn bây giờ cũng phải là những con con trên sự vận động thì cái đó tí mo ṣe àdúrà gbogbo jáde yìí oníṣẹ́ ọlọ́ọ̀bá ti ti lẹ́nu tó bá ṣàdúrà yìí kò sáà mú tí ó olùkọ́ ìtìlẹ̀ rẹ̀ rẹ̀ lọ́jọ́ kù

àbí owó ibiṣẹ́ nípa àbójútó òṣèlú tí ó jẹ́ pé àwọn tó wà lábẹ́ rẹ̀ wọ́n ń lábẹ́ rẹ̀ wọ́n ń ṣe bọ́ọ̀lù ṣé wọ́n sì ń ṣe àwọn ìdúró ṣé kò ní jẹ́ àkóbá fún ìdíje tó ń ṣe. nà bẹ́ẹ̀ tó wá bẹ́ẹ̀ ni pé nípa ṣíṣe àbójútó wọ́n tí a bá mú àtúntò ẹ̀rọ ya olórí iṣẹ́ olórí ilé iṣẹ́ tàbí olórí ilé ìgbẹ́ àwọn ẹ̀ka wà lábẹ́ ọmọ àti ọ̀pọ̀ ǹjẹ́ tó bá ṣe ní kó mọ̀ sí àbójútó òkú ilé ìjọba orílẹ̀-èdè kí ni tí ó ṣe Introverted berubah dunia, pesawat dunia. Introverted berubah dunia, pesawat. Itu siapa pun perlu berjaya. Juga introverted berubah bersimpin jaga. orang, siapa masih ada hasilnya. I said that by the person bahwa dalam insurance ini sebenarnya kondisi yang berbeda dengan loro del masalah. Padahal itu sedang soal pada ini, pengajar proses itu. Kalau itu membahas lagi, dan itu mesti Luego se encuentra trabajando de su pinta de varias cosas. De su pinta de cosas. Entonces, mañana se tomó la cara. Semua kita rasa dalam ini dalam awal posisi informasi masing-masing amanat merdeka jariah di jariah diperlahan lagi dibukakan jariah rutin mereka si Sio penyintas wajib menggunakan asal Sio terbaik terbaik baik asal untuk Nicolás haja yao ya kuwasu wallahu alam níbi tí àbójútó tó bá já sí pé ní eh, jẹ́ni ẹ ṣe ó tako àkídà eh, ní ètò bá so irú àrùn ẹ̀ náà sí so láti kọ́nà fẹ́ pé jọ kí èèyàn bá dáwọn gbèsè kan irú ẹni ẹ náà fẹ́ máa yóò fẹ́ máa ní influence léèyàn lórí bó ní àlàyé ọ̀rọ̀ yíyé ní kùtùkùtù yóò fẹ́ máa ní àwọn influence kan léèyàn lórí lápẹ́tọ̀ ó yẹ kí ẹ máa tẹ̀lé àwọn àkídà díẹ̀ kan olú alámọ̀rí yẹn tọ̀ bó ni ẹ ti bẹ́ ṣe wíwà ní ìṣúra ìròyìn ní jẹ́ tí ó máa jìnà sọ́kàn. Sọ pé àwọn púpọ̀ tí a sọ nípa rẹ̀ ló ń gbé ẹni tí ó ṣe nǹkan tó tẹ́lẹ̀ lọ́wọ́ nìyẹn lọ́pẹ̀tọ́ rẹ̀ ní inú tí a sọ ipa rẹ̀. ṣùgbọ́n ẹ̀jẹ̀ bá ṣẹ̀tọ̀ ní ìlọ́pẹ̀tọ́ mẹ́jọ. ìyẹn tó bá ṣẹ̀tọ̀ ọlọ́run ọba àní àtàlẹ́ àti àwọn ìlú mi. ìyẹn tó bá ṣẹ̀tọ̀ ọlọ́run ọba àtàlẹ́ àti àwọn ìlú mi. Èsì pé ẹ̀ mú àpèjúwe wá ṣùgbọ́n ẹni tí ó ṣe tí ọ̀tá lè tó ní ìsìnkú ẹ̀ ń mú òfin ọlọ́run ọba ọmọ ọmọ àkọsílẹ̀ ọlọ́run.

Bolivia balas ah itu balas ya, Dimos sudah sering berani sekali ya kalau mata persoalan bahkan saya baik Thank you. نه بینه ایمان به کنی چه قهمتی جن و بی کاری فرزندگی نداده این توجه این بگیر از که مطلق هم این مطلق هم این مطلق هم این مطلق هم این مطلق هم terus ini Pak Malaysia juga ini telah berkawan ini kawan yang kecil Nawawiya kepada kita ada lawatan itu menjadi tiga dari seluruh Mawa meskipun ini salah juga ini orang ini Ǹjẹ́ tí a bá pè sí òṣùwọ̀n ayà ṣé àmì lè sọ lákòókò ní àkókò títẹ́ lẹ́yìn ìgbà tí a ti dá dé lẹ́yìn ìgbà tó ti ṣe ọlọ́wọ́ láti kọ́ látọ́jọ́ ọlọ́wọ́ àpapọ̀ ní tí ó tún ní one thousand two hundred years ìgbà náà lọ́wọ́ àṣẹṣẹ ìgbésẹ̀ ìwà láti pé ọ̀tà kò bá wọn lónìí nígbà tó ti ṣe ọlọ́wọ́ láti ní ọ̀kẹ́kẹ́ sílẹ̀ lọ́wọ́ àṣẹṣẹ ìwà lójú pé táwọn ọmọ wí ni pé disebut di sekolah orang Yahuda. Kita mengikuti asiko itu di sekolah mau dicuci saya dicuci. Asiko itu orang itu dicuci saya dicuci. Tidak itu orang orang sekolah dicuci saya anak ada urus di luar ayat orang dicuci. Ayo, mari kita berdina. Wa asmantu alaikum bi ni'mati wa raditu lakum al-Islam esensinya sedikit pusing karena satu karena itu semuanya yang diuji menyebabkan mengawasi saya juga menjaga keadaan nasab demi menangkap anak Nabi yang sallallahu alaihi wasallam mengatakan saya Bapak awam alaman dia. Tujuan siapa tujuan siapa sallallahu alaihi wasallam untuk dikatakan lẹ́yìn ọ̀rẹ́ yìí ní wá fáwọn èèyàn ìlú ẹ̀ bẹ́ẹ̀ ó ti pa ó ti ń tóbi nípa ọlọ́run ọba. torí pé ọlọ́run ọba lẹ́sìn ti pé ìtumọ̀ ẹ̀sìn ti pé ní pé gbogbo tí mo fi rọ́ọ̀dì sẹ́ẹ̀ ni mo ti fi ti ìwọ́n sì gbà tí òbí sí ọlọ́run yàn kẹta ń yọ wá fún mi kan lẹ́yìn ọ̀rẹ́ yìí nítorí ní pé irọ́ ni ọlọ́run ọba kà ní ìtòkòbí lọ́kà tí àwọn olùmọ̀ ni dimakan kadang nyuma itu convencional kuat civilisasi ya seperti Allah Sallallahu Alaihi Wasallam berbisa sekarang dan bersenjata sisi bahwa tidak untuk kita dimensi dalam waktu beda karena Kita dimensi ada ada orang lain di tradisi makanan ถ้าเราแซงจริงๆนะนะคือไว้แซงไว้ที่สิ่งนะ

wọ́n ṣe wá lẹ́kùn tó kọ̀ sí àmà kí máa ṣáájú lẹ́yìn nìkan àdísì sí ìgbà ilé tí gbogbo lẹ́gbẹ́ pé ẹni bá bá dúró pẹ̀lú ìmọ̀ láti bẹ̀rẹ̀ tí wọ́n ti kí n pa nígbà tó bẹ́ẹ̀ apá àkọọ́lẹ̀ tó gbogbo ọjọ́ náà ló fi kí n. ẹ̀tọ́ wá fẹ́ kí n pẹ̀lú ìmọ̀ àwọn fẹ́ gbà wọ́n láì bẹ́ẹ̀ ni ó sì tún fẹ́ dúró láti yẹn fílà bóòlù ó sì ṣe mú tìbí tọ́ba tí wítìrì lẹ́yìn ìmá tọ́ba tí lóòótọ́ yẹn náà fílà kò ní fún wítìrì náà àṣìkò tọ́ba tó wítìrì lọ́gbẹ́ náà fílà láti bọ́ọ̀lù yóò ti ṣe. Nà nínú tí àwọn olùmọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ìwé ìtẹ́lẹ̀ òsì lókè gbogbo òun pẹ̀lú ìmọ̀ ndani ya timu ambazo binafsi kimtimu Jordan itakuwa mnyanyapita isinzi timu ambazo kusebei yako salama kuni salama yo kiraka yo salimiti yani ndani ya wasalama yo kiraki kuni kwa ni timu local activity semua kita orang memiliki buku buku mesti belakang yang sekian di buku pada apa apa dan angin mau berhari terima kasih penelitian orang dimakan Tuhan kamu berhenti di ibu berhenti di kita sudah dan sudah bersiap akan berangkat lewat kota ini di komunikasi sekolah Coba kiaskan beriman Setiap mesti berlakunya dengan tinggi dulu Jadi kita beriman Coba disebut dulu Menjelaskan apa kondisi Kopi buku beriman Kuliasan menyakis berkasih Walaupun jadi ada ini di sini Kalau dari kata-kata Jadi waktu kau di murah kondisi Itu kopi buku beriman Sebenarnya mesti dibutuhkan Mesti yóò ti ra kà sí ìpàdé àwọn dáadáa rẹ̀. lórí ìbéèrè náà ti. àwọn ìkọ́rẹ́ tí ó bẹ̀rẹ̀ pé ní ọba ṣẹ̀lẹ̀ ìlú pípé fún ọba sọlá tó ṣe àti ìṣẹ̀lẹ̀ náà pé yóò sọ̀rọ̀ fọ́lọ́ ìlú náà. Náà bẹ́ẹ̀ láti ṣe náà bẹ́ẹ̀ lọ́sí yé mi lóye mi náà wẹ́ẹ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kí n lẹ́yìn ìgbà ẹ̀yẹ láǹfààní àti ìdílé kan kọ́mpìlìtì òun rẹ̀ tí mo máa tí mo ti máa bá ti kọ́mpìlìtì títí òun kọ́mpìlìtì ẹ̀tọ́ wá kí mo pẹ̀lú onírìn àjò onírìn àjò ó kì í àyè náà ní akáàrọ̀ èmi tí wọ́n ti wà nínú òkè náà ni tọ́ba kí méjì tiẹ̀ lọ sálámà mimikiri ne tare ma da juna salara na kiji na kwamfin jiki ne yin fahimci so ba yi ba yi kan da wuya ni da zai yanda yi jiki so wala ka kara a ran musulmi da yi wata da yi su na na kuma da nufi ya baraka a yau na kuma sanamu suke fi 有爱心，老百姓啊，好来买菜。对，有钱老百姓有你可以有机器，有地，咱家有，有目的。 jáde yóò rákà ní tì mí lẹ́yìn tó bá gbogbo ní láti tì lọ́nà ìtàn náà kò yẹ mi. wọ́n yí sàn sáré wọ́n bẹ̀rẹ̀ wúni náà wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rọ ní tí wọ́n á rákà bẹ̀rẹ̀ nípa rẹ̀ báyìí ìbáyọ̀ ìjẹ́ ẹ̀yàn fún wọn wá jí kò ní àwọn abẹ́jáde nǹkan ìlú. يوم مدركة يخير في ركعة تنفيذ من ديسكريم نعم مرة في pas ya ba baraka nan ne imam Juma ta yi da On ne. Su ma ba salama. Da yau ti da na ta sadaka ta yi ba ta ko ba on va ya on la parí tó tó bá ti parí yóò fi padà àwùjọ san ìlú sí pé ṣùgbọ́n ọ̀dà àgbà pẹ̀lú ti wíkì rárá. Gmax is there are environment in our zone, they are not yet proper. They are not yet right at the more the same to be at all. That's why I have a diet of my father. So I put to our key Muslim. That's your sister, but to our key Muslim. So what do you need now? Lost the right hand, you know, for that. So for our key. So pray what happened to me. 哎，那什么？他们也什么？我接不知道，嗯，哎，你话 pé kí lẹ́tà tó sọ ní mẹ́rin kó má bàa mí ìsìn àrà ṣe ìlú àbá tó ti rí ìlú ó ti jọ ní ó ti rò ní ìsìn ó tó ní ìsìn wa kò sí ní oníṣẹ́ ìṣẹ́ ìṣẹ́. Òkè ìfẹ́ bàbá mẹ́rin bá mẹ́fẹ́lá ti ẹ̀mú wa ó ní kí mẹ́fẹ́lá ti ti ìyá pẹ̀lú wa ní ṣùgbọ́n ètí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ fara mọ́ وتثبت شرع صلى الله عليه وسلم لبعض المشرك مثلا ìwé ìtọ́kọ̀ lọ́kọ̀ àwọn olùkọ́ta ní ìgbé ìlú lábẹ́lá láti lò lóògùn. ìṣọlọ́pàá lọ́pọ̀lọpọ̀ àlẹ́ ìgbé mọ́ máa fi bẹ̀rẹ̀. olórí bẹ́ẹ̀ tidak lọ́fẹ́ untuk ní lọ́fẹ́ dáhùn tó ní dáhùn mọ́ra. tidak pé èmi náà

Sunday vaccines. sensitivity large. that इस्लामिक ऑफ नायजेरिया आणि sai wai a kwanar da kuma suna yin waƙi kuma da kungiya kungiya a ɗaya yawa ya kuma gina shi a ɗaya kungiya a ko kuma nan ka ne a cikin nan Allah kuma ba ya suna yin kwanciyar da kuma kanu kai da labai da masu yin wani ba a kwanar da ta suna yin a ɗaya da wani na da kudi na tura kudi da ya yi na masu rai da duniya kuma ce na ma'amman da suna yin na wasu rai da wani wani da mana kai da nan وجعلنا على مظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمك بنا ولا ترحمنا اللهم انك عفو كريم عفو فاعف عنا اللهم انك عفو كريم عفو فاعف عنا اللهم انك عفو كريم عفو فاعف عنا اللهم عفو عاتق رقابنا من النار اللهم عاتق رقابنا من النار اللهم عاتق رقابنا من النار بفضلك وجودك وكرمك يا اكرم الاكرمين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك